ìbéèrè kẹta lálẹ́ yìí ọlọ́ba yìí pé ọkùnrin kan ní ìyàwó kan ó sì ti kọ́lé ti ń gbé ọkùnrin sì ní bàbá àti ìyá ṣùgbọ́n ọkùnrin yìí ó fi yàrá kan lẹ̀ fún ìyá rẹ̀ nínú ilé rẹ̀ torí pé ìyá rẹ̀ ó máa ń wá sọ́dọ̀ wọn tó bá sì wà á dé sínú yàrá yẹn ìyá yẹn lè lo ọ̀sẹ̀ kan kó tó padà sí ààyè tiẹ̀ ó lè lo ọjọ́ márùn-ún kó tó padà sí ààyè tiẹ̀ ṣùgbọ́n ìgbàkigbà tí ìyá ọkọ bá ti wá sí ọ̀dọ̀ ọmọ rẹ̀ ìjà ní máa bí kó tó lọ láàrin òun àti ọkọ àti aya látara àwọn ìṣe tí ìyá ọkọ tí ó máa ń ṣe oníbèrè wa ń bèrè wípé ṣé dandan ni kí ìyá ọkọ kó tún wá máa lo ọ̀sẹ̀ kan ní ọ̀dọ̀ ọmọ rẹ̀ tó sì já pé lílo ọ̀sẹ̀ kan yẹn ọ̀sẹ̀ kan fìtínà ni tó bá lo ọ̀sẹ̀ kan ọkọ àti aya wọn ò hẹ́tì ara wọn tí ìyá bá ti lọ tán wọn ò lè má parí ìjà nígbàkigbà tí ìyá ọkọ bá wá kí wọn. wọ́n sì pe ọkọ pé ìyá rẹ ti ń wá yìí ó ń jẹ́ kíjà máa ṣẹlẹ̀ nínú ilé ó ṣe jẹ́ kó máa wá tí ò ní sùn tó ga sí pé tó bá wá láàárọ̀ tó bá bá àwọn ọmọ rẹ̀ ṣeré tán tó bá di nírọ̀lẹ́ yóò padà síbi tí ó ti wá ọkọ fárígá ọkọ ní kódà kíyà òun fẹ́ lo oṣù kan kódà kíyàwó fẹ́ lu ọdún kan kódà kíyàwó sọ pé òun fẹ́ máa gbé pẹ̀lú àwọn òun wulẹ̀ ti fi yàrá kan sọrí ìyá àwọn nínú ilé tí òun kọ́ kí ni nǹkan tí ẹ̀sìn fẹ́ gbà wá lámọ̀ràn lórí ẹ̀. orogún ló ń ṣẹlẹ̀ yìí láàrin ìyá ọkọ àti ìyàwó ọmọ rẹ̀ tó sì jẹ́ orogún tó lágbára kí ni àmọ̀ràn ẹ̀sìn lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkọ tẹ́ ẹ sì ní ìyá láyé ẹ lọ ọmọ kìíní kan dájú wípé àwọn ìyá wa tọ́rọ̀ bá ti di pé a níyàwó ọ̀kan nínú ìṣesí mẹ́ta ni máa bẹ lára wọn ọ̀kan nínú ìṣesí mẹ́ta ló máa ń wà ní ara wọn. nínú ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tó dáa jùlọ tàbí tó dáa nínú ẹ̀ torí pé ìṣesí méjì kò dáa ìṣesí ẹyọ kan péré òun ló dáa tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ níyàwó tẹ̀sí níyàláyé tí ẹ gbọ́dọ̀ mọ̀ kẹfì mọ èwo nínú ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní bẹ lára màmá yín sẹ́mi kóbìnrin lòun náà obìnrin náà sì ni ìyàwó ìṣesí tó dáa nínú ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò ní pé ó ń bẹ nínú àwọn ìyá ọkọ tó fẹ́ kí ọmọ ọ̀hún kó níyàwó kó sì bímọ. Si tó fẹ́ kí ọmọkùnrin òun fẹ́ ó fẹ́ kó ní ìyàwó bẹ́ẹ̀ náà sì ni ó fẹ́ kó ní ọmọ ìyẹn ni ìṣesí tó dáa àmọ́ wọ́n lọ́dọ̀ àwọn ìyá wa ìṣesí kejì tó tẹ̀lé ó bẹ nínú àwọn ìyá ọkọ tó jẹ́ pé ó fẹ́ kí ọmọ òun bímọ ni kò fẹ́ kó níyàwó ó fẹ́ kí ọmọ òun kó bí ọmọ ni kò fẹ́ kó ní ìyàwó ìṣesí kejì nu ìṣesí kẹta tí ò common lọ́dọ̀ wọn ó fẹ́ kí ọmọ òun kó níyàwó ni kò fi òbí mọ́ ìyẹn ló scarce jùlọ ìyẹn ló wọ́n jùlọ láàrin wọn ìyẹn wọ́n jùlọ ní abala aburú àkọ́kọ́ náà òun ló wọ́n jù lọ ní abala dáadáa èyí tó wá wà láàrin olè tó ga sí pé ìyá ọkọ tó fẹ́ ní ọmọ ọmọ àmọ́ tí ò fẹ́ kí ọmọkùnrin òun kó ní ìyàwó. ṣe rí ibi tí ìyá ọkọ tó bá ti fẹ́ kí ọmọ ọ̀hún kó fẹ́ yàwó kó sì ní ọmọ. tiẹ̀ náà ẹ ní gbúrò ìjà ìjà rádaràda ẹ ní gbúrò rẹ̀ láàrin ìyàwó yẹn àti ìyọkọ rẹ̀ kódà kí ìyàwó yẹn kó mọ́mọ́ wù kódà kó mọ́mọ́ wù kódà kó ní lọ́wọ́ ìṣe nìyọ ọkọ yẹn yóò máa ka ìyàwó ọmọ rẹ̀ kún ọmọ rẹ̀ tó bí gangan tí ò wá tí ìgbọ́ràn sí lẹ́nu ipò tí ó gbé sínú. kò ní bá sorogún torí pé ó fẹ́ kí ọmọ òun kó níyàwó kó sì bímọ kò ní bá sorogún. irú àwọn ìyá bẹ́ẹ̀ ló dùn mú ọ̀dọ̀ tíyàn bá jẹ́ ẹni tó ti níyàwó. ìyá ọkọ. tó jẹ́ pé ó fẹ́ máa rí ìyàwó ọmọ rẹ̀ ó sì fẹ́ máa rí ọmọ ọmọ rẹ̀ wọ́n wá láàrin àwọn ìyá ọkọ wọ́n wá o wọ́n wá bí omi góòlù ní o àwọn ló wá dùn mú ọdọ̀ irú àwọn ìyá ọkọ bẹ́ẹ̀ òní ọmọ bóbìnrin yẹn pọn ọmọ rẹ̀ òní ọmọ mójútó kò ní yọjú sí àlámọ̀rin tí ń bẹ láàrin ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ inú òní máa bí tí ọmọ rẹ̀ bá ń ṣe dáadáa sí ìyàwó kò ní máa ṣe ìlara rẹ̀ ṣe rí ìyá ọkọ tó fẹ́ kí ọmọ òun kó bímọ àmọ́ tí ò fẹ́ kọ́mọ òun kó níyàwó ọmọ òsì lè jábọ́ lójú sánmà obìnrin kan náà ni ọmọ bímọ fún irú ìyá ọkọ bẹ́ẹ̀ ẹ̀sìn ò gbà wá lámọ̀ràn pé ká mú sọ́dọ̀ o kò sì pọn dandan ká múrù ìyá wa tó bá rí bẹ́ẹ̀ ká mú sọ́dọ̀ ẹ̀sìn ò gbà lámọ̀ràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn ò pa wá láṣẹ bẹ́ẹ̀. torí pé wàhálà ó máa ṣẹlẹ̀ láàrin ìyàwó wa àti ìyá wa nípasẹ̀ bẹ́ẹ̀ ọmọ lè ti pasẹ̀ yẹn kó kọsẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀. àgàgà à ń sí ti ìṣesí kẹta tó ga sí pé ọ fẹ́ kọ́mọ òun ó ní ìyàwó àmọ́ kò fẹ́ kí ọmọ òun bímọ irú àwọn ìyá ọkọ bẹ́ẹ̀ wọ́n á ti ìyàwó ọmọ wọn bẹ́ wọ́n sì máa kórìíra ọmọ ọmọ wọn wọ́n á máa ọmọ ọmọ wọn àti ṣe sí kejì ṣe sí kẹta tọ́lọ́mbà taari irú ìyá bẹ́ẹ̀ sí ọ. ẹ̀sìn ò gbọ́ ọ lámọ̀ràn pé kò mú ya ààrẹ yẹn sọ́dọ̀ ọwọ́ ọ̀yá tẹ̀sìn sọ pé a lè mú sọ́dọ̀ òun ni ìyá tó fẹ́ ká níyàwó tó sì fẹ́ àbímọ tiwa náà. tọ́ ọ bá ti wá mú ìyá rẹ sọ́dọ̀ tó ga sí pé irú ìjà orogún tí máa ń bẹ láàrin ìyáálé àti ìyàwó ló ń wáyé láàrin ìyá rẹ àti ìyàwó rẹ. ta ló mú jáde ìyá rẹ ni ìyá rẹ ni ìyá rẹ ni yóò padà sọ́dọ̀ ọkọ tiẹ̀ tó bá tí ìyá rẹ bá ní ọkọ tí bàbá yín bẹ láyé torí pé àwọn ìyá míì àwọn náà lọ́kọ tiwọn o wọ́n á fi ọkọ wọn lẹ̀ wọ́n á jókòó léyàwó ọmọ wọn lọ́rùn níṣẹ́ lọ́ọ́ dá ìyá rẹ padà pẹ̀lú àpọ́nlé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye kọ́ da padà sí ọ̀dọ̀ kọ́ da ọ̀nà padà sí ilé ọkọ tiẹ̀ torí ìyá rẹ kò lè ṣe ìyàwó rẹ ohun tẹ́sìn sì pa wá láṣẹ lórí àwọn òbí wa òun ni pé wábìlì wàlídáyìí ni ihsanan ẹ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì dáadáa tí aláwo sì ta wá láṣẹ pé ká ṣe fún àwọn òbí wa méjèèjì yìí a lè máa ṣe fún wọn ní ibi tí wọ́n bá ń gbé. kì í ṣe májẹ̀mú ni pé kí ìyá wa kó wà pẹ̀lú wa tí ò bá ti ní sí àlàáfíà kó padà sọ́dọ̀ ọkọ tiẹ̀ tí ò lọ́kọ láyé kẹgbàlé fún un. ẹ̀fìn òun náà sí ààyè ọ̀tọ̀. ṣíṣe dáadáa sóbí wa àní ọ̀kan dandan tó ga sí pé àwa àtòbí wa láàjọ máa gbé pọ̀ ká tó rí dáadáa yẹn ṣe sí wọn. a lè wà láàyè ọ̀tọ̀ káwọn náà wà láàyè ọ̀tọ̀ ká sì máa ṣe dáadáa èyí tí ẹ̀sìn pa wá láṣẹ rẹ̀ pé ká ṣe sí wọn ká sì máa ṣe sí wọn. àmọ́ tọ́rọ̀ bá di ọ̀rọ̀ obìnrin haifu nígbà fẹ́ sọ̀rọ̀ nípa obìnrin tá a fẹ́ kọ̀ sílẹ̀ nínú sọ́tò tọ́lák ayé obìnrin tá a fẹ́ kọ̀ sílẹ̀ ọlọ́run ní ẹ fi wọ́n sí ààyè tẹ́ ń gbé ẹ fi wọ́n sí ààyè tẹ́ ń nínú ìkápá yín bó bá ti mọ. àwọn mufasirun wọ́n ní bó bá já sí wípé obìnrin tá a fẹ́ kọ̀ ọ́ lẹ̀ ní ìgbà àkọ́kọ́ tàbí nígbà kejì tí aláwo bá ń sọ wípé ká jẹ́ kí wọ́n máa gbé ní ibi tí à ń gbé. ń mo fẹ́ wa aya tí mo kà yẹn. aláwo ní askinuhunna min haithu sakantum min wujidikum ọlọ́run ní nínú sọ́tù tọ́lák nígbà tó lọ́n bá ọ̀rọ̀ ìkọ̀yàwó sílẹ̀ tí ń bá a Allah ni àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ kọ̀ ọ́lẹ̀ ní ìkọ̀sílẹ̀ ìgbà àkọ́kọ́ àti ní ìkọ̀sílẹ̀ ìgbà ẹlẹ́ẹ̀kejì askinu hunna ẹ jẹ́ kí wọ́n máa gbé mini school sakantum níbi tẹ́yìn náà ń gbé mi ń wójú dìkún láti inú ìkápá yín láti inú bẹ́ẹ̀ ṣe lágbára mọ́. bẹ́ẹ̀ ṣe lágbára tó wàlá tùdọ́rù hùnà wàlá tùdọ́rù hùnà ẹ má kó nira bá wọn lìtùdọ́ yìí kú àlẹ́ yìí nà kílẹ̀ lè fún mọ́ wọn. ẹ jẹ́ nǹkan bí mo ṣe tu gangan níbí báyìí nínú Quran tí mo tú sí Yorùbá jẹ́ nǹka yorùbá ń bọ́ síta ẹ̀ pé yorùbá yẹn yóò fẹ́ẹ́ lò díẹ̀ àti pé kúwọ́ náà lè mọ̀ pé yẹ kó lọ dánlóòdù ẹ̀ ọba sì dánlóòdù ẹ̀ tán kò sá burú bí kò tún gẹ̀ẹ́tì kọ́pì hard copy ẹ̀ ẹ wo túmọ̀ tí mo ìtumọ̀ rẹ̀ rẹ o ẹ fún wọn ní ibùgbé nínú ibùgbé yín bí àyè ṣe gbà yín mọ́ ẹ má ṣe ni wọ́n lára láti kó ìfúnpinpin bá wọn. ok Allah subhanahu wa ta'ala ó sọ eléyìí nípa obìnrin tá a kọ̀ sílẹ̀ nígbà àkọ́kọ́ àtobìnrin tá a kọ̀ sílẹ̀ nígbà kejì sẹ́mọ̀ pé nínú ẹ́písòdù tó ti lọ a dìskọ́sì ọ̀rọ̀ pé ibo lobìnrin tá a kọ̀ ọ́lẹ̀ yóò ti ṣe yìí dà a dẹ̀ sọ wípé inú ilé ọkọ ló ti ṣe yìí dà tó bá ti jẹ́ ìkọ̀sílẹ̀ ìgbà àkọ́kọ́ tàbí ìkọ̀sílẹ̀ ìgbà ẹlẹ́ẹ̀kejì a lè sọ pé wíwà nínú ilé wọn láti ṣe ìdà nínú ilé ọkọ wọn yìí all things being equal kò gbọ́dọ̀ jà wípé yóò máa dá wàhálà lẹ̀ tàbí yóò lọ́ máa ṣe ìbàjẹ́ lásìkò tó wà ní ilé opó ẹ previous episode àti sọ abala abẹ yẹn but ohun tá a fẹ́ lu àyà yẹn fún lálẹ́ yìí òun rèé àwọn onímọ̀ ẹ̀sìn àwọn mufasirun wọ́n ní tí aláwo bá sọ pé obìnrin tá a fẹ́ kọ̀ ọ́ lẹ́ o kò ṣe é dà nínú ilé wa ní obìnrin tá a fẹ́ kọ̀ ọ́ lẹ̀ nígbà àkọ́kọ́ àti nígbà ẹlẹ́ẹ̀kejì eléyìí tá a wà á kọ̀ ọ́ lẹ́ ń eléyìí tá a kọ́ lẹ́ǹkọ́ gbò ní ọmọ gbé tí ẹni tá a fẹ́ kọ́ lẹ́sẹ̀ tí ó padà bá tiẹ̀ lọ lẹ́yìn kùrúwù mẹ́ta tó bá ti rí ìmọ̀ra níbi nǹkan oṣù ẹ̀ mẹ́ta tẹ̀lé gbólóhùn mọ́ kọ̀ sílẹ̀ tó di dandan fún fún pé kó máa gbé pẹ̀lú wa náà níbi tá à ń gbé kí wá la fẹ́ pe ìyàwó tá a kọ́ lẹ̀ ibo ni ó máa gbé definitely mímbàbí aula obìnrin tá a ní kọ̀ sílẹ̀ ibi tá a bá ń gbé ni ó máa gbé so ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé òfin tó wá lórí aya òfin tó wá lórí ibi táyà ó máa gbé òun ni pé ibi tọkọ ẹ̀ bá ń gbé ni kó máa gbé kò wá sírú òfin yẹn lórí ọ̀rọ̀ ọmọ àtìyá rẹ̀ wípé ibi tọmọkùnrin bá ń gbé o ibẹ̀ náà ni kò fi ìyá rẹ̀ sí irú òfin yóò sínú Quran kò sínú hadith